kí wá ni kí wọ́n ṣe sí. kí wọ́n tètè ṣe àtúnṣe kí àdìrò wọn kó tó tutù kí wọ́n tètè ṣe àtúnṣe kí ìfẹ́ yẹn kó tó lọ kí ìfẹ́ yẹn kó tó kó tó lọlẹ̀ nínú ọkàn ọkọ tàbí ìyàwó tó bá jọwọ́ ìyàwó ló wà kó ṣe àtúnṣe tó bá jọwọ́ ọkọ ló wà kó ṣe àtúnṣe kó fa ìyàwó ẹ̀ mọ́ra kò sí nǹkan tí ìdílé tí ìfẹ́ bá ń gbóná tó ń gbé kaná tí ò ní jiná Hmm. ṣùgbọ́n tí ìfẹ́ bá ti tutù tó bá ti tutù láti mú nǹkan jìnnà ó máa ń pẹ́ so kí ọkọ àtìyàwó kan jọ máa sùn ẹ̀yin dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ra yín sí àtìyàwó ìgbéyàwó tí ò tí ì pẹ́ àǹfààní ni ọ̀rọ̀ tí ẹ ń gbọ́ yìí hmm. ohun tó dẹ̀ máa ṣe ìgbéyàwó yín láǹfààní tá a mú kó pẹ́ òun ni ọlọ́run bá yín sọ yìí hmm. ẹ má jẹ́ kí ògiri ìkélé kí ó wà láàrin ìfẹ́ ẹ̀yin àti